وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله دجاجوا صيام رمضان إليه تنو مدلدة وتقوالته إليه تاسوا عنه لو لو بي أو كم بي tẹsí kí wọn a máa bá sùnyàmù yìí jẹ tó sì jẹ ọ̀ràn èèyàn lórí kálukú ìpè kó ṣọ́ra láti dẹni tí ó ṣe ọ̀kan nínú rẹ̀ alákòókò nínú àwọn nǹkan wọ̀nyí òun náà sì ní tó ga jù nínú tí máa ba ọ̀sùnyàmù jẹ òun gan lẹ́sẹ̀ rẹ̀ ló tóbi jù òun náà ní kẹ́ni tẹ́sán sùnyàmù ọba obìnrin lò ní ọ̀sán suyam ọ̀sán suyam ó bẹ̀rẹ̀ láti ìgbà tí alùpàjáde bá ti yọ títí tí ó fi di ìgbà tí òòrùn wá wọ̀ suyam tẹ̀yàn sí ọba àjọra yẹn ọba àjẹ fìlà haram ló jẹ́ torí ẹni tí máa ń kẹnu rọ́ṣẹ́sì sọ́lọ́ọ̀ ọba obìnrin lájọlùpọ̀ ní àsìkò yìí báyìí torí náà ẹnikẹ́ni tó bá fi lè dárò ẹ̀wò bá fi lè bá obìnrin lò ní ọ̀sán Ramadan yàtọ̀ sí pé ọ̀sán ọjọ́ yìí padà kàfàrà tó nípa gidigidi ìtara tó nípa gidigidi ó ti di ọ̀ranyàn lórí ẹ̀ ìtara yìí. òun náà ní kọ́ bọ́kùn lọ́rùn ẹrú ẹrú tí ó bọ́kùn lọ́rùn rẹ̀ tí ó fi dáràn ọ̀ràn tó dá ọgbọ́dọ̀ jẹ mú mi nì tí ó bá wá rí ẹrú tó jẹ mú mi ní mùsùlùmí tí ó bọ́kùn lọ́rùn rẹ̀ tí ó fi dáràn ọ̀ràn tó dá ajẹ́pẹ́ yóò yá eléyìí tí wọ́n gbà ní tẹ̀lé ń tẹ̀lé yìí àìjẹ́ bẹ́ẹ̀ yóò tún dọ̀tun yóò tún tún bẹ̀rẹ̀. àyàfi ẹni tó jẹ́ pé ìdíwọ́ tí ó mú láti já sùyàmù yìí òun náà ní ìdíwọ́ tí ṣẹ̀rí àfaramá gẹ́gẹ́ bí kí ọjọ́ yìí kí ọjọ́ kan nínú àwọn ọjọ́ oṣù méjì yìí kó ti déédéé ọjọ́ kan nínú ọdún méjèèjì bọ́yọ̀dún ìtúnu Ramadan abọ́dún tiléyà bákan náà ayyamu tashriq àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ léyà àbí kó ti jẹ́ pé ó jẹ́ pé onísìn àárẹ̀ ń ṣe tí ò ní jẹ́ kó lè tẹ̀síwájú tó bá ti gbádùn tẹ̀ gbádùn yóò tún kó o máa ilé ìjẹba nítorí ilé ìjẹbẹ nítorí arákùnrin kan tó wá bá nàbọ Muhammad sallallahu alaihi wa sallam tó ní parun sí òun òun kó parun báyìí kí ló ṣe tí parun fi sí ọ kí ló ṣe tó fi kó parun báyìí ó lóun bá ìyàwó òun lónìí ní ọ̀sán oṣù Ramadan anabi Muhammad sallallahu alaihi wa sallam. wọn á tó àwọn àtàràn yìí gẹ́gẹ́ bá a ti ṣe wí ọbọ kùnà ẹrú ó lóun ò ní ẹnìkan tó ní lórí rẹ̀ á ń bọ̀sibọ́sí kó wọ́n bọ̀ kùnkan lọ́rùn alábi sallallahu alaihi wasallam ni ajẹ́ pé wàá ti sùn yá àwọn oṣù méjì gbapò ní tẹ̀léńtẹ̀lé ó ní dọ́sùn kan iná là ń bá lọ lọ́n ti dáràn yìí nínú ẹ̀ kó lóun ṣẹ̀ṣẹ̀ sùúrù oṣù méjì. ajẹ́ ikpe wàá bọ́ aláìní ọgọ́ta arákùnrin yìí oníbo lòun ti rí nítorí wọn fi bọ́ aláìní ọgọ́ta mọ̀sẹ́nì kátó tálákà tó ní gbogbo Mẹ́dínà. alimami Bukhari òun ló gbé ẹgbà wáyé wá àti máa Muslim eléyìí ti fi hàn wáyé pé téèyàn bá fi lè bá obìnrin lò. ní ọ̀sán Ramadan onítọ̀ ti dáràn kọ́ dáràn àwa rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn iná ni wọ́n máa ibi tí wọ́n ti lọ nítorí pé tí máa ń wú ẹ̀mí ọmọ èèyàn jù òun náà ní bá ní kọ́ máa tè é lọ́sùn lọ́sì á máa gbọ́ àwọn á ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó wọn ní ọ̀sán Ramadan àti gbọ́ kìí sẹ̀kan lọ́wọ́ ta wà nù rẹ̀ jù tó ti dáa bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wá ní kí ẹ má ṣe nǹkan nǹkan yóò gan nígbà ní kí ẹ má jù ṣètọ́ni torí pé tí máa wọ́ mi yẹn jù wọn náà ní gbogbo ń dábàá ní kọ́mọ̀tì torí ẹ̀ náà ni wọ́n sọ pé yá mọ̀ Ramadan àwa ti àtúbà dé láàárọ̀ wọ́n tún wá lọ sùn tìyàwó rẹ̀ pé kí lọ sọ̀nù wọ́n ní kálukú múra bí sẹ́rẹ̀ kọ́ gba bí sẹ́rẹ̀ wọ́n wulẹ̀ bàtìkù jẹ́ wọ́n jẹ́ kí ìfẹ́ inú rẹ̀ kó ti lọ síbi tí ọ̀dà. nínú àwọn nǹkan tí tó máa bá sùyàmù jẹ nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí omi ra kó jáde lára ọkùnrin tàbí obìnrin ó sì jẹ́ pé àwọn ni wọ́n ṣàfọwọ́ fà rẹ̀ àwọn ni wọ́n ṣe ń tọ́fà tí mani tó fi jáde lára wọn pé ọbẹ̀ nu kó obìnrin ọbẹ̀ nu kó obìnrin débi pé. màní ìjáde lára rẹ̀ àbí kọjá pé ọ ń fọwọ́ pa obìnrin láàánú àbóbìnrin ní fọwọ́ pọ̀ náà lá títí màní ìfijáde lára rẹ̀ ìdáàrí kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn sọ́ra fún àwọn bára wọn lò àmọ́ tó pépé ọkọ̀ọ̀kọ̀ fọwọ́ rárá ọ náà fọwọ́ rárá rẹ ní. níta wí bá tẹlẹ̀ mà ní ìjáde. àbíkó ẹ̀jẹ̀ pé wọ́n rẹ lọ fọwọ́ ara rẹ pé mà ní ìjáde. látàrí báwọn míì ti ṣe máa ṣe fún ọmọ afárá báwọn fẹ́ kí mà ní lára eléyìí ọ̀nbẹ nínú gbẹ̀yàn jẹ́ ìfẹ́kùfẹ́ ọkàn rẹ̀ ní ọ̀sán Ramadan eléyìí tí ọlọ́run ọba wa tó ti léèwọ̀ ọ̀ràn yẹn ní kájínà sí. nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa nínú hadith al-Qudsi níbi títí ń sọ̀rọ̀ ẹ̀san ńlá eléyìí tí ń retí ẹni máa ti sùn yàmù Ramadan oníyàtúyẹ̀dà ọ̀hánmàkú wọ̀ṣọ̀rọ̀ ọ̀bọ̀kú wọ̀ṣọ̀ wọ́tẹ̀kú mi alimami Bukhari ló gbé jáde báwo lẹsẹ ẹni tẹsẹ sùyàmù ti tẹ ní ìka sẹyìn ọmọ yìí pé kò jẹun sẹyìn ọmọ yìí pé kò mú mi sẹyìn ọmọ pé ń jẹmí rẹ ń fẹ kọfẹ jẹ gbádùn lára ìyàwó rẹ nítọ́fẹ́ jẹ́ gbádùn lára ọkọ rẹ̀ ó dènà sí nítorí èmi ọlọ́run báwo lẹ́sàn rẹ̀ ti ní ga. ìwọ́ wá kọ̀ láti sọ́kù ìyáàmù rẹ délẹ̀ ọlọ ṣe tó mú kí sùyàmù rẹ kọ bàjẹ́ látàrí kọ fẹnukunu pẹ̀lú obìnrin ìfẹnukunu yìí wá lágbára débi pé màní ìjáde lára rẹ ẹni tó bá ti bẹ́ẹ̀ ó ti dáràn ńlá sùyàmù rẹ ti bàjẹ́ ṣùgbọ́n o ọ̀ràn tó ń dá àforíjì ni wọ́n máa tọrọ lọ́dọ̀ yóò sì san ọjọ́ yẹn padà kò ní san ìtara

eléyìí kò bá sèyáàmù jẹ́ o kò bá sèyáàmù jẹ́ torí pé wọn nù hadithi yàrá wa Aisha radiyallahu anha أن النبي صلى الله عليه وآله وسلم كان يقبل وهو صائم ويباشر وهو صائم ولكنه كان أملك لجربه متفق عليه عائشة رضي الله عنها قال النبي صلى الله عليه وسلم Ama máa fẹnu kunu pẹ̀lú ìyàwó rẹ̀ nígbà tó wà nínú suyam anabi a máa tó ṣe wípé ó di ìyàwó rẹ̀ mú ní ìgbà tí ó wà nínú suyam ìyàwó náà ti mú ṣùgbọ́n anabi sọ̀rọ̀ bá àdùsẹ́ làǹdẹ́ni tó lè sọ́ra rẹ̀ láàrin wa ó lè kóra rẹ̀ jánu nǹkan tí kọ̀tọ́kásí ẹ̀ńtí ọ̀tọ́kọ́sẹ́lẹ̀. anabi ò ní ṣe ntí ọ̀sán káàsì kò sì ní ṣe ntí ọ̀sán kọ́sẹ̀lẹ̀ ní ọ̀sán Ramadan torí ẹ̀ Umar ibn Abi Salama radi rahimahullah àbí radiyallahu anhu ó fi anabi Muhammad sallallahu alayhi wa sallam léèrè wọn ni ayọ̀kọ́ pẹ̀lú sọ́ọ̀yì jáde ní sẹ́sọ̀ yá mu alẹ́ fẹ́ẹ́ nukunu pẹ̀lú ìyàwó rẹ̀. وقال النبي صلى الله عليه وآله وسلم النبي وإكاد صلى الله عليه وسلم بعد أن كسل هذه عرب إليه يا ياري nítorí pé ọmọ sálámà ni màmá ẹni tí ń béèrè anábì ni kò fi ìyá rẹ̀ léèrè ìyá rẹ̀ ti jẹ́ ìyàwó re ti فأخبرته أن النبي صلى الله عليه وسلم كان يصنع ذلك ọmọ sálámà wa sọ fún bá nàbì sọlọ́lá àdìsẹ́lẹ̀ a máa fẹnu kunu pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ lọ́sàn-án Ramadan. فقال يا رسول الله قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قل يا النبي صلى الله عليه وسلم فلا تستغفرين فوق ètò síwájú àti sọ́gbẹ́yìn nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. فقال النبي صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وسلم أما والله إني لأتقاكم لله وأخشاكم له أجلس يا من منفر ولا جلاني من منسم قياري لكن إن كان الصائم يخشى على نفسه من الإنزال بالتقبيل ونحوه ṣùgbọ́n tó bá yẹ pé الله عليه وسلم là ń sọ pé àbí eh, Umar ibn Abi Salama ọlọ́nà ti borí fún wa nàbì sọlọ́lá àbísẹ́lẹ̀ tó síwájú àti ntọ́gbẹ́yìn báyà lọ́fàlà nàbì sọlọ́lá àbísẹ́lẹ̀ fífẹ́ nùkúnú pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ báwọn ọ̀sán Ramadan. òfin ọlọ́wọ́ bá wa dá lórí ibi tẹ́ ń bá ń bẹ̀rù sí yín pítọ́ ẹ bá bẹ ọnu pẹ́nu pẹ̀lú ìyàwó ìgbọ́dà nítorí pé àwọn ọkùnrin yàtọ̀ síra wọn. anábìọ́sọ̀lọ́lá àbísẹ́lẹ̀ ló àwọn ẹlòmíì lẹ́yìn rẹ̀ wọ́n kéré sí anabi sallallahu alaihi wasallam nípò rẹ̀ níjà lọ. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn míì náà wà ní ìwọ̀nba abágbára wọn bá ti ṣe má wọ́n lè kóra wọn jánu. ẹni tó wá mọ̀ yín pé tó ń bá tán rú ẹ̀wò yọ tẹ̀lẹ̀ màní yọ jáde láàrú lẹ́ẹ̀kan náà. bí màní yọ ní jáde ìtọ̀ọ̀rẹ̀kẹ́ lè jáde láàrú dọ́dáadùn wọn náà ní pé kó dènà títí ṣe bẹ́ẹ̀ o nítorí kọ́ mọ́ba wa lọ di wípé sùyàmù rẹ̀ wà bàjẹ́ bọ́ bá ti wà bàjẹ́ tán ojú ọba dá rẹ̀ lànà bí ọ̀sán lọ́wọ́ àdìsẹ́lẹ̀ lóde sọ fún wa pé wọ́n bá lè fẹlẹ̀ sí ń ṣe ọkọ̀ ẹ̀là ẹ̀dọ̀kùn ọ̀sán àdìmá o lè fa omi sí imú rẹ̀ dáadáa tó máa ń sálùwalẹ̀ yàtọ̀ sí tó ń bá ti sùyàmù má sí mú dáadáa o. torí tó lè mú kí ìjọsìn tó lóńṣe kọ́ bàjẹ́ má rìn ní pèrèpèrè ibẹ̀. bí ẹ bá wá sùn látàrí kó sùn iná ní kankan bá wá jáde lára rẹ̀ mà níyì ló kọ rẹ̀ ń jẹ́ àmọ́ rẹ̀ ó sùn lọ́ba lálẹ́ ó sùn ṣùgbọ́n tó bá ti di kọ́lọ̀ wò kọ́ máa bá sùyàmù rẹ̀ lọ. ẹni tó wá wòwò kú wọn kọ́ àbí tó rorò kúrò àbí tó ń fúráùsì fúráùsì orí ikú wọ́n fi wọ́n wòwò kú wò tí ń rírì kórè ẹni tó bá dánrú ẹ̀ wò ní kankan bá fi lè jáde lára rẹ̀ báwọn sùyàmù rẹ̀ ti bàjẹ́ o. lọ́pọ̀lọpọ̀ gbàmí àìníbẹ̀rù ọlọ́run. máa hàn gan nínú títí àwọn èèyàn ẹnìkan sọ pé òun títa yìí tàtó wá jí wọn á rí pé di òun ò lè ṣé dandan ni kọ́lẹ́ kó dojúmọ́ nídìí rí ọmọ lè wọ gẹ́gẹ́ bí ó di pọ̀pá akramakumullah á tòkí wá ní tó wá fi hàn pé dandan àti kékeré ọmọ ilé dojúmọ́ òun wá lọ bẹ̀rẹ̀ sí ní wòwò pé kíde òun lè bá a lé oníkéde ló lè bá a lé àbọ̀ dàrá ni ọ torí láti òfin ọlọ́run ọlọ́run ti sọ pé ọgbọ́dọ̀ rí dájú pé tìrẹ̀ lè lójoojúmọ́ ẹ̀hún tí wàá ṣe tó ń ṣe ọkùnrin ọ̀wá balẹ̀ mọ́ kí ló ń lè ṣe àti dáràn nìyẹn wọ́n sọ̀rọ̀ àforíjì àmbẹ́lọ́ kọ́lọ̀ wọn bó forí jàn àmọ́ ọ̀gbọ́dọ̀ padà síbi rẹ̀ mọ́ láéláé. jẹjẹ mọ̀ fún àwọn ẹlòmíì ò ní bẹ̀rù ọlọ́ wọ́n ti láwọn ti sùn yá mọ̀ lọ́sàn-án gangan Ramadan wọ́n tún wò wò. ńjẹ́ wàá lẹ́ bẹ̀rù ọlọ́ kí ni nǹkan tẹ́yìn ó rí tẹ́ fi mọ̀ kọ́lọ̀ wọn bá tó bẹ̀rù tí ó dìgbà tó bá ní kárọ̀ ọ̀sán ó mú iye mọ́lẹ̀ kọ́ pa ní síbẹ̀ kọ́ àbódìgbà tó bá ní kó tu yán wọn ti tẹ́ mọ́ sígbà náà lẹ́yìn ó tó máa ríran tẹ́ẹ̀fì gbọ́rọ̀ nítọ́lọ́mùbá ti ní kọ̀ da ohun ọ̀fẹ́ kí ló dé tó fi dọ́gbé ní máa wù àwọn èèyàn jù oníkálukú wá sí ẹ̀fẹ́ pé kò wọ́n rí ìkẹ́ ọlọ́run kò sẹ́ni tó fẹ́ jìyà àmọ́ tó sì jẹ́ pé nítọ́lọ́mùbá ní kẹ́ ẹ má ṣe lọ́rọ̀ mọ́ lọ́rùn jù láti ṣe ọlọ́run dákun má ṣe wá lólórí ikú ntí ọjà agbọ́dọ̀ jìnnà jù rọmọdán náà ti àbí òtẹ sí rọmọdán torí para ẹ̀kọ́ tá n kọ nu rọmọdán náà nìyẹn inú rọmọdán náà ló tún tún wọn rẹ rẹ ẹsẹ kí wọn lọ fẹẹ ṣe tí rọmọdán bá lọ. ìpẹlẹ kẹta nínú tó tún máa ń bá kìyàmù jẹ wọn náà ní kájẹ kámù kájẹ kámù kẹ́nìkan máa ma kọ́ lọ́ọ́ máa jẹun kẹ́nìkan máa ma kọ́ lọ́ọ́ máa mú mi ní ọ̀sán Ramadan síyàmù rẹ bàjẹ́ síyàmù rẹ bàjẹ́ torí délé ọ̀dọ̀ wàwà kárí pé àlọ́ màmá lọ́ máa jẹun àti lọ́ màmá lọ́ máa mú kankan ní ọ̀sán Ramadan gbogbo tó wá lè já jíjẹ àti mímu jíjẹ àti mímu agbọ́dọ̀ tó sọ̀rọ̀. nítorí pé ní ìsìn ìbáyìí tí ẹ bá lọ dúró níbi dẹrùkú ń gidigidi dẹrùkú yìí wá ń rọwọ́ nù mú èèyàn lábẹ́ òfin kò ti jẹun náà nù àgbọ́dọ̀ ṣọ́ra mọ́ bẹ́ẹ̀ náà ni ń dáná nìkan òórùn oúnjẹ yìí wá àǹfà bẹ́ẹ̀ náà ni ẹlòmíì ọ̀sọ̀ pé fìkìfìkì ń dùn láàmú kìnnì kàtà máa wá fàámu yọ máa wá yọ máa fàámu yọ máa fàámu ọba ti fàámu báàmù yẹ bọ̀ ọba ti gbọ́ lọ́nà ọ̀fun lọ́nà ọ̀fun fún àdúgbò ẹ̀fọ́ lọ sùyàmù ti di àyọkúrò fún ọ. tọ gbogbo nǹkan tá a lò oyè tí wa la lò gbà imú wa la lò gbà etí wa la lò gbà tá a ń gbọ́ lọ́nà ọ̀fun wa. síyàmù ti lọ́nù ẹja kí ìtara e ọbẹ̀ nínú àwọn èèyàn tó níbẹ̀ lọ́nà gẹ́gẹ́ ní ọ̀sán Ramadan lọ́lọ́ jẹun yọ àfọwọ́ yóò fi nu ẹnu rẹ̀ yóò tún wẹ́rù kú nu ètè kára tó kó òfin lágbára ọjà tó fi tọ́ bá parọ́ èèyàn ọyẹ kó tún palẹ̀ máa ń rọ́tọ́ pa kọ́lọ̀ tó bá di lọ́la pé ní àlùbíyà. bí a bá wá rọ̀yàn ló ń jẹ gba imú tó bá fi lè dé ọ̀nà síyáàmù láti bàjẹ́ agbọ́dọ̀ kíyè sára. bẹ́ẹ̀ náà ni abẹ́rẹ́ wà tẹ́gbẹ́ tó bá fi lè gúnyàn nírú abẹ́rẹ́ nídìí ni àbí lápá iṣẹ́ tí àwọn abẹ́rẹ́ bẹ́ẹ̀ máa ń ṣe wọn náà ní pé wọn èdè bí ọ̀pá yẹn ẹjọ́ wa gbaru abẹ́rẹ́ yẹn nù Ramadan pétorí kébi ọmọ bá pa wọn ìyàmù rẹ̀ ti bàjẹ́ torí ẹ̀ka kíyè sára o ẹni tí wọ́n fa ẹ̀jẹ̀ sí lára nínú Ramadan ó ti jẹun o torí bí ẹ̀jẹ̀ gan-an ló ń jẹ tó dáa jù tó tẹ́ ẹ bá jẹun tẹ́ jẹun tẹ́ jẹun tẹ́ jẹun oúnjẹ tẹ ẹ jẹ ẹ̀jẹ̀ náà ni ó padà dà ìwé ìsìlámù ọgbà kẹ máa jẹjẹ ìsìlámù ọgbà kẹ máa mú ẹ̀jẹ̀ haramu à ń jẹjẹ àmú ẹ̀jẹ̀ alẹ wọn sè yẹn wọn wá fẹjẹ sí yẹn lára ẹ̀jẹ̀ dáńfà sí ọ lára wọn lábẹ́ òfin Ọlọ́run o ti jẹun lọ sùyàmù rẹ ló bàjẹ́ gbẹ̀ǹdọ́ bá gbàgbé jẹun àbọ̀ bá gbàgbé mú mi kọ́mọ abá sùyàmù rẹ lọ kọ́mọ ya sùyàmù rẹ lọ ẹsẹ̀ ló wọ ọlọ́run láti fún lóúnjẹ láti fún lómi. ìwọlé kẹrin náà ni nǹkan tá a sọ pọ́tà gẹ́gẹ́ bí oúnjẹ má tẹ̀ èso oúnjẹ gangan bí ẹni tí wọ́n fẹ́ jẹ̀sí lára àbí dáńkún lábẹ́rẹ́ tó túmọ̀ sí oúnjẹ ẹlẹ́karùn nínú tí máa gba kìyàmù jẹta gbọ́dọ̀ ṣọ́ra fún náà ní kéèyàn lọ dégò lọ́sàn-án Ramadan tí dégò ọbẹ̀ nínú àwọn ànàdá máa gba sí òtárẹ̀ ilé ìdí súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam tó tọ́ka sí ẹni bá ti dégò tí wọ́n bá dé àtẹnitọ́ bá dé sùyàmù àwọn méjèèjì bàjẹ́ eléyìí lè tọ́tọ́ gbajù nínú àwọn ọ̀rọ̀ tó wá. torí pé Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní aftara al-hajimu wal-mahjum ẹni tó bá ní dẹ́kù àtẹnitá dẹ́kù Ànábì méjèèjì bàjẹ́ alimami ahmed àti abu dawud ló gbé jáde imaamu bukhari wá dáhùn òní lẹ́yìn báàbí afọ́fọ́ mẹ́tì kò sí àdéhùn tó kúnrin kí tó dáadé léyìí lọ nípa pẹ́sẹ́ni tó dégbò sọ́sì àmúrẹ́ ọ̀bàdì ẹni tó bá dé sọ́sì àmúrẹ́ ọ̀bàdì àbẹ̀ òní bàdì wọ́n ní ẹgbàá wáyé òun ló kúnrin kejì torí pé àwọn ẹgbàá wá mi tó wá tó fi hàn pé ànábì kan dégbò ní ọ̀sán ramadan kò sì sọ pé síyáàmù ń bàjẹ́ ṣùgbọ́n ìmáàmù Bukhari ó ní ẹgbà wa tó sọ pé bàjẹ́ o ò tó sọ pé síyáàmù ń bàjẹ́ o òun ló kún régé jù. téèyàn bá wá fún yàn lẹ́jẹ̀ ńkọ́ ní ọ̀sán Ramadan ẹdùn ní ìṣẹ̀jẹ̀ fún aláàárín abẹ́ẹ̀dùn ní ìṣẹ̀kọ́ fíjì lọ́fẹ́ gbàjọ fún ìgbà tí bùkátà rẹ̀ ọba wà. tẹ́ ẹ bá fi lè jẹ́ kí wọ́n fa ìjẹ́ yín bẹ́ẹ̀ ìsúyàmù yín bàjẹ́. àmọ́ tó bá jẹ́ ike ìyẹn tètè nù ilẹ̀ jẹ́ ti jáde láàrin yìí tí tètè tá a tètè kọ̀ bá ìsúyàmù yẹn. àbí ìkọ́ ló ń sèyàn. ìyẹn wá wúkọ́ títí títí títí omi ń wú ẹ̀jẹ̀ ọlọ́ ń sànù wa òsè mụrụ yá mọ̀ràn lókun gbàtí ọba ti dé kí ẹ̀jẹ̀ yẹn tún padà sínú. jẹ̀díjẹ̀dí ló kí di èèyàn yọ yìí ẹ̀jẹ̀ wá ń da bẹ́ẹ̀ òsè mọ̀ràn. ń dún yàn lọ́sàn wọ́n lè yọ wọ́n lè yọ amálòkùn ìgbà tó bá ṣe oògùn tí wọ́n fi ń tí wọ́n fi ń fọ ẹnu fún yẹn yẹn ọ̀dọ́ náà fún yẹn ẹ̀jẹ̀ ti ń jáde èèyàn ò gbẹ̀yìn kò sí ní tó yá mi ilé ìjẹba ẹlẹ́kẹ̀fà nínú tó máa ń ba sòyàmù jẹ́ ó náà ní ká máa má pè é bì í ebi ọwa àwa la pè o ẹnikẹ́ni tó bá fi lè pe ebi tó bíbí ìyàmù rẹ ti bàjẹ́ o onídìí pé ìgbà tó fi ló tún lọ́kàn mi nù rẹ̀ ọwọ́ kó ti pe ebi o ìyàmù rẹ ti bàjẹ́. bẹ́ẹ̀ la ti ta lọ́bi sallallahu alaihi wa sallam àwí onímọ̀ ẹ̀dá rọ̀ àwù alqay rẹ̀ ìtàrí ìyàpọ̀ bọ́ọ̀. ومن استقاء عمدا فليقضي رواه الخمسة النبي صلى الله عليه وآله وسلم قال إن كان يبي بكي tọ́ba fi tí o gbé nǹkan kan mi nínú ẹ̀bì tó fi yùn kò ní san ọjọ́ yẹn padà. àmẹ́ni tó bá fi ọwọ́ ara rẹ̀ tó fi pè mí èmi wá wá ànábìrin yẹn san ọjọ́ yìí padà ó sì jẹ́ àdéhùn sí ọ̀fẹ̀sẹ̀ rinlẹ̀. nǹkan ẹlẹ́kejì nínú tí máa ba ọ̀sùnyàmù jẹ́ òun náà ni alhayo àti nìfà. alhayo òun náà ni nǹkan oṣù tóbìnrin máa ń ṣe lóṣooṣù. ànìfà òun náà lè jẹ́ bímọ tí máa jáde lára obìnrin látàrí kó bímọ tóbìnrin bá ti lè ṣe nǹkan oṣù pẹ́rín síyáàmù rẹ̀ títí ń bá bọ̀ ó ti bàjẹ́ nù. kódà kó ṣe pé ọwọ́ ọ̀sẹ̀ tó péré ṣe díẹ̀ lọ́sẹ̀ kù sígbà tá a fi sínú síyáàmù rẹ̀ ti bàjẹ́. bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ bímọ ọkọ ọkọ ìkíní kejì rẹ̀ ọ̀kan nínú wọn ò ní máa jáde lára èèyàn kéèyàn láǹfààní láti tẹ̀sùn yá yàtọ̀ sí alẹ́ sèhámù ẹ̀jẹ̀ àárẹ̀ tó bá ti gbé ẹ̀jẹ̀ àárẹ̀ ní jáde láàrin yìí eléyìí ohun ọba kìyàmù yẹn jẹ tóbìnrin bá ti mára òun náà ó lè ṣe sùyàmù kódà kó ṣe pé kò dí ìwẹ̀ àmọ́ ti mára kó tó di kó àlùfáàjà rí yọ yọ dàníyàn wọn fẹẹ tuntun yá kò wá burú pé kọwẹ lẹ́yìn ìgbà tí àlùfáàjà rí bá ti yọ ọdàbí ọkùnrin náà ni ọba ìyàwó rẹ̀ lájọlùpọ̀ ó ti wá kó ń bẹ kálùfáàjà rí ó tó yọ kò tí ì wá wẹ̀ àfi lẹ́yìn ìgbà tálùfáàjà rí yọ lópin ìgbà tó bá kó ti dà ní àlùyàmù kó tó di pa alùpàjárì yọ kó máa bá fìyàmù rẹ lọ kọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tá alùpàjárì bá yọ. àwọn wọ̀nyí jẹ́ nǹkan tí máa bá fìyàmù jẹ́ eléyìí tó jọra ẹ̀yàn lórí oníkálukú wa ká dènà sí ká gbé ẹ̀sìn wa dáǹtì dènà sí kó má bàa bàjẹ́. àwọn nǹkan púpọ̀ wá wà tó ṣe é pé àwọn á máa bẹ́ẹ̀ sì yí jẹ́ débi wípé èèyàn lè má fẹ́ẹ́ rí nǹkan kan mú jáde bẹ́ẹ̀ ládàá agbọ́dọ̀ jìnnà sí náà ní ká má lè sọ ẹnu wa níbi ìtọ́kùsọ níbi ìwékòwé níbi ẹ̀sán níbi òfófó níbi gbogbo àwọn ọ̀rọ̀ àtàjá ilé ìjọlọ wọn bá ti lé wò ẹni tí ò bá ti lè sọ ẹnu rẹ̀ ara rẹ̀ ní ti o ó ń pàdánù ẹ̀sìn tí ń ṣe ni bẹ́ẹ̀ náà ni ẹni ọ̀gá lè sọ etí rẹ̀ níbi gbọ́ púpọ̀ èèyàn pàdánù ni ọ̀gá ń bẹbí para rẹ̀ nù bákan náà ẹni tí ò lè sọ ẹyin dú rẹ̀ bí wọ́kúwó ara rẹ̀ ló ń ṣe ara rẹ̀ ló ń ṣe lóko nítorí wípé ọlọ́wọ́n ọbẹ̀ lè dá wa kìí ti pé mẹ́jẹ máa mú lásán ọlọ́wọ́n fẹ́ tún wa ṣe ní nínú àti lóde wọ́n lè bá a jẹ pé agba àtúnṣe débi kálíjánà yẹ wá wọ ọlọ́dà kó jẹ́ kálíjánà kọjá ilé wa ọlọ́mọ sì wá lọ́mọ àná ẹni tí o bá tó àwọn oríkè rẹ̀ jẹ̀mọ́ níbi gbogbo kọ̀tọ́ níbi gbogbo kọjá bí ẹni tí ń febi para rẹ̀ lásán lọ́rọ̀ wọn ni. agbọ́dọ̀ kíyèsí pípé kọ́ rọ́ọ̀n ọlọ́wọ́n bá ló ti rọ́ọ̀n àwọn abẹ́ ṣe àti magba láàdá láàdá ló wà wá àbẹ́sẹ̀ àti dànù rárá torí náà ẹ̀jẹ̀ ká sọ àwọn oríkì wa anabi muhammed sallallahu alayhi wa sallam wọn kà min sahimin laysa lahu min siyamihi illa al-ju' wal-'atash mélòó mélòó lẹni tí ń sọ tó nà kẹnu rúbáyì wọn tó ti ní láàdá kankan nínú siyamu rẹ̀ ti ń sè é yàtọ̀ sí èbí àti òǹgbẹ lásán ọlọ́run dá fún mọ́sí tiwa bẹ́ẹ̀. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا صلى الله عليه وآله وسلم عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات عباد الله dájúdájú الله ọbẹ̀ ẹlẹ́dàá òun siyam Ramadan ní ọ̀ràn àyàn lórí wa gẹ́gẹ́ bó ti ṣe ṣe as-siyam lọ́ràn àyàn lórí àwọn tó síwájú wa kálí bá àmọ́ àbẹ̀rù ọlọ́run ọlọ́run á ní kì í ṣe láéláé ní ọmọ abẹ àwọn ọjọ́ péréte ọjọ́ tó ló ń kà ẹ̀yin náà ọjọ́ ìbí àná ìjọ kọkàndínlógún la wà lónìí pẹ̀lú àti ọlọ́run ọba wa ọlọ́run dákun mọ́jà ti láti dànù ládàtọ̀ ọmọ bí san àwọn ẹrú rẹ lórí ìjọsìn ńlá yìí mọ́jà pàdánù rẹ̀ wọ lọ. nígbà tí àti ń tí ọba àmà fi dé á rí i pé ti onóòtú máa lọ síbi òpin. àti pé júmọ̀ àti ń bọ̀ yẹn ó súnmọ́ kọjọ́ pò ní júmọ̀ àti gbẹ̀yìn nínú rọmọdọ́nà tọdún yìí rọmọdọ́nà lọ sópin mẹ́wàá ti gbẹ̀yìn ó múra láti wọlé ìyàtú dáàbà ní mẹ́wàá ọmọ ní mẹ́wàá tààrin tá a wà nù rẹ̀ tó ní náà tún lọ yìí ọ̀la ló pín díẹ̀. ìyàtú tá àwọn àgbà ní mẹ́wàá àkọ́kọ́ àti tààrin ó yẹ ká gbìyànjú láti rí pa àgbàdo ẹ̀ ní mẹ́wàá ti gbẹ̀yìn. àwọn tí olóore olóore eléyìí tó òfin ọlọ́run ọba mú eléyìí tó yẹ kápẹ́ yẹn ṣe nínú Ramadana yìí ẹ má jẹ́ agbẹ́yìn níbẹ̀ nítorí oore ńlá àtẹ̀sán ńlá tọ́lọ̀ máa fi sàwọn ẹni tó bá kópa nínú òru rẹ̀. yálà wa Aisha radiyallahu anha gẹ́gẹ́ bí a ti sẹ́ni ọ̀sọ̀ fún agbánabi sallallahu alaihi wa sallam kéèfì àsìkò kankan rárẹ̀ nù Ramadan gẹ́gẹ́ bí gbogbo ọjọ́ ayé yòókù náà fanabi sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ìyànjú tánàbí máa gbà ní mẹ́wàá ti gbẹ̀yìn nù Ramadan ìyànjú tó ṣe pé ọ̀lẹ́gbẹ́ ìyànjú tó ga kọjá ti sọ ni. ẹ nígbà tí Ramadan náà lọ sópin yìí àwọn tí olórí máa pọ̀ tó yẹ ká ṣe pàápàá jùlọ nínú Ramadan náà yìí báyìí nínú rẹ̀ ó náà ní ká ṣe umrah nínú oṣù Ramadan nítorí pé ẹ̀rí tó múnádókó fi hàn ikpe ẹ̀san ńlá máa ń bẹ yanni yòówù tọ́lọ̀ wọn bá bá gbà mọ́ ó lè lọ sí umra nínú oṣù Ramadan ibi tí Ramadan náà ti sẹ́kù sí i àyè wà ń bẹ yanni bá fẹ́ lọ sí Mẹ́kà láti lọ sí umra ó tó di pé Ramadan náà lọ́mọ wa lọ́wọ́ Abu Hurairah radiyallahu anhu wọ́n lánàá bẹ Muhammad sallallahu alaihi wa sallam ó fi ọlá ńlá tí ń bẹ fún múra hàn wá ní gbogbo ògbà nínú ìgbésí ayé pété yẹn bá ń kópa nínú umra ṣíṣe ó ní al-umratu ila al-umra kaffaratun lima baynahuma wal-hajju al-mabrur laysa lahu jazaa'un illa al-jannah muttafaqun alayh Ànábì sallallahu alaihi wa sallam ó ní ká ti umra lẹ́yìn umra. tẹ́ ẹ̀ mọ̀ kọ́nà wọn bá máa fi pa ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bá ń bẹ láàrin méjèèjì á máa fi parí. bákan náà hajj tá bá ṣe dá kọ̀lẹ́sà míì lọ́dọ̀ ọlọ́jọ́ àlùjẹ́nà. a ti pé ẹni tọ́lọ̀ ń pa mọ́ pẹ́pẹ́ láti gbàdégbà lòun máa lọ sí ọmúra. oore ńlá àwọn àìdáńdá ń ṣe ọlọ́ọ̀nì kan lọ́mọ yóò ká wọn. ǹjẹ́ kéèyàn wá gbìyànjú yàtọ̀ sí kéèyàn tọrọ àforíjì ó tún máa ń ṣiṣẹ́ tí wọ́n ní bá a bá ṣe méjì irú rẹ̀ láàrin ọ̀kan sí kejì yóò máa jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ̀ a ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ oore ńlá ń bẹ fún nítọ̀ kò sínú ẹ̀tọ́ ẹ̀ máa bú àbí ká máa bẹnu àtẹ́lù ẹni tí wọn máa ń tọ́ yẹ kó wọn fowó sí múra náà ní gbogbo gbà àkókò mà bóyá wọn fi sépè fún mi wọn fi múra sépè fún ọ ó ju wọn fi lé àwọn olóòtà sépè fún ọ lọ nítorí pé ẹni tí ń lọ sí múra wọn lọ sílé ọlọ́wọ́n bá nìyẹn wọn lọ sí káàbà wọn ìṣe múra fi méjìlá yìí mọ́kànnà kódà kò sí múra kankan náà sí màdìrì mẹ́kà náà ló ti ṣe ọwọ́ aláǹfààní àti máa lọ sí mẹ́kà ní gbogbo ọgbà ọlọ́rọ̀ kiri ká lóluwa ọ̀sàkọ̀fà àti márùwà òkú oríire o òkú oríire o ẹlòmíì tí máa ń lọ ọmúra o láti gbàdégbà tọ́nà tó wà lọ fún lówó á rí i pé àwọn ọmọ èèyàn wọ́n rí hmm, ibi táàkiri owó rẹ̀ wà nù nàbà ti lọ́mọ nkankan lọ́mọ nkankan dání pé àbámadì ogun àkókùn mọ́ lọ́wọ́ padà àtìlẹ̀ owó rẹ̀ ńkọ́ ìjùmúra lọ́wọ́ ok kásìlẹ̀ owó rẹ̀ wà ìjùmúra ọ̀sán tó kọ́ wà ní òtà lọ àgẹ́bọ́ tó ń gbé lọ sórí ìta àtìlẹ̀ owó lọ́wọ́ àti ìjùmúra ìrọ́ lásìkò. àdìkọ́ lọ sí náà láàrin ìjùmúra kan sí ìjùmúra kan ọlọ́run ọba máa pa gbogbo ẹ̀ṣẹ̀ tó wà láàrin wọn rẹ kọ́lọ́ńdà kọ́kọ́ ẹ̀ṣẹ̀ wa ó lè lọ ọmúra nu Ramadan àdìpẹlẹ ẹsàn ni ọgbà nítorí pé a ti sọ pé gbogbo dáadáa tẹ bá rí pé nù Ramadan àdìpẹlẹ ẹsàn lọ náà ọbọ ńta fún yín nítorí pé Ibn Abbas radiyallahu anhuma ó sọ fún wa nù àdéhùn kan ó nígbà tí a nàbẹ Muhammad sallallahu alaihi wasallam tó padà dé láti hajj ìdágbére kúkú pàdé kan iná ló ṣe nígbèsí ayé rẹ ọwọ́ aṣọ fún arábìnrin kan nínú àwọn al-Ansar ará Madina orúkọ obìnrin yìí báyìí wọ́n máa ń jẹ́ Ummu Sinan Anabi sallallahu alaihi wasallam oni ma mana'aki an tahujji ma'i kí ló ti ọ ma mana'aki an tahujji ma'ana kí tó ti hajj pẹ̀lú wa. ọ̀rẹ́ arábìnrin yìí wá náà wọ́n ní abúlé àná bàbá lọ́gbọ́dá ìyàn kò òun òun lọ́kọ̀ fún láti lọ. tọ́ Ànábì sallallahu alaihi wa sallam ọwọ́ àtọ̀fún ike fa'idha ja'a Ramadan fa'tamiri tí Ramadan bá ti lọ sí umra sẹ́wọ̀n kíkọ́ láǹfààní àti ṣe hajj pẹ̀lú Ànábì sallallahu alaihi wa kàdánà ní sísè láyé rẹ̀ anabi wa ń kọ́ lẹ́kọ̀ọ́ bóòlù náà tó fi rúurì tọ́pọ̀ ó ní fẹ́ẹ́ ìrajà Ramadan fàtẹ́mìrì tí Ramadan bá ní lọ sí umra fẹ́ẹ́ iná umra tẹ̀fì dáàdì lọ hijja torí pé gbogbo umra kàtà bá gbé ní Ramadan ládàá rẹ̀ ti di ládàá hajj aw qala hijjatun ma'i àbíkọ́jẹ́ tánà fi sọ ni pé ó ti dé ti kéèyàn lọ sí hajj pẹ̀lú èmi àtàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam muttafaqun alimami Bukhari àti Muslim ló gbà wá ẹ̀yin tí Ọlọ́run ọba tó bùkún ẹ̀yin tó ṣe ike ẹni owó rẹ̀ nínú dáadáa tẹ̀lé sínú nínú Ramadan ẹ lọ sí ọmúra láàdá ńlá bẹ́ẹ̀ ẹgbà láàdá bí ẹni ti hajj ẹgbà láàdá bí ẹni tó ti gbá nàbì gan lọ́tẹ̀lẹ̀ lọ́tẹ̀ hajj. ẹlẹ́kẹ̀jì nínú tó fi ẹ̀ka mójútó nínú mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan yìí òun náà ni al-i'tikaf al-i'tikaf òun náà ni ká tó bùkánu mọ́tíláṣí ká má jáde nínú ẹ̀ pẹ̀lú àníyàn kan èyí tá a dá yàtọ̀tọ̀ pé abẹ́ máa gbénu mọ́tíláṣí máa tẹ̀lé tọ́lọ̀ ntọ́kọ̀ọ́fin mu ni tí sẹ̀ríà tó sì ti wá lójú láti ṣe olùmọ̀kan òtítọ́ yapa nípa pé alẹ́rìndínlá ń bẹnu tó bófin ṣẹ̀ríà. bó tilẹ̀ jẹ́ pé a lè rí ìyapa nípa pé àyẹ̀wò gan la délé sí ṣùgbọ́n ẹnu gbogbo wọn kò lórí pé ara òfin ṣẹ̀ríà. anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo òpèsè ayé rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ títí lánàá bì gbogbo mẹ́wàá tó gbẹ̀yìn nínú Ramadan lọ́dọọdún lànà mi fi máa ń ṣe alẹ́rìndínlá ṣùgbọ́n ní ọdún tí anabi sallallahu alaihi wasallam tó sẹláì anabi sallallahu alaihi wasallam ogúnjọ́ ti ìparí Ramadan lànàbì fi ṣe al-i'tikaf tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọ mẹ́wàá mẹ́wàá ìlú òbí máa ń ṣe ṣùgbọ́n ní ìsìn ogúnjọ́ ló fi ṣe lọ́dún tó kù tó fi lé ayé sílẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyá ńlá wa Aisha radiyallahu anha. وإن كان النبي صلى الله عليه وآله وسلم يعتكف العشر الأواخر gbogbo mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan lànàbì fi máa ń ṣe al-i'tikaf hatta tawaffahu Allahu azza wa jalla títí tọ́lọ̀ ọba fi gbẹ̀mí rẹ̀ kò fi lẹ̀ thumma i'takafa azwajuhu ba'dahu lẹ́yìn gbàtà nàbì kú àwọn àyàwó rẹ̀ náà wà ní ìfẹ̀fẹ̀ àti káàmù lọ́kùn ọ̀dà tó tọ́jọ́ al-Imam al-Bukhari àti Muslim àwọn ni wọ́n gbé jáde. ayé ńlá tẹ́yẹ ká múlò ní àdìbò gbẹ̀yìn mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan ká lò ó fún alùpàrẹ̀dẹ́gà ìdí inú tó fi dẹ́gbà wọn tọ́lọ̀ wọn bá bá kù fún àwọn míì nù wọn wọ́n lọ sí umra ní mẹ́wàá gbẹ̀yìn yìí tó bá lọ sí umra mẹ́wàá gbẹ̀yìn yìí nínú kó dúró ní Mẹ́kà lẹ́yìn ọmúra rẹ̀ àbí kó gba Madina lọ lẹ́yìn ọmúra rẹ̀ kó fi lọ sí ẹ̀ẹ́dìkáàfù gbogbo àwọn ọjọ́ mẹ́wàá àti gbẹ̀yìn nínú Ramadan náà. torí ẹ ẹ̀rí ẹ̀ẹ́dìkáàfù àyè ni láti rí ẹ̀mí èèyàn ẹ̀mí wa bẹ́ẹ̀ ni wọ́n kó kàtàkà rí kí sára nìkan lè yá máa tọ́jú abúgata ká tọ́jú ẹ̀mí wa torí pé ẹ̀mí gan la lákòóbá ńlá ẹ̀mí ní para lọ síbi tí ọ̀dà ẹ̀mí ní mú ara takùtọ̀ lọ́n torí ẹ̀ tí ẹ bá ti lè ṣe dẹ́nba ṣe àlùkàrìtìkà àlùkàrìtìkà fún bẹ́ẹ̀ nù kẹtó ti pé yọ máa darí ẹ̀mí lọ síbi tọ́jà àlùkàrìtìkà a máa mú ní ja ìfẹ́kùnfẹ́ ọkàn lókun a sì máa gbé ní jìnnà sí gbogbo tí mú ní ká ìrójú gbogbo tí máa ń sẹ́rí ẹni kúrò ní àti ṣètọ́lọ́ àlùkàrìtìkà fún máa gbé ní jìnnà sí àmà ẹdí ajá yóò ti kúnra bàtà ẹdìgá fún ma lé yẹn dènà jẹjẹjẹjẹjẹ yóò ti kúra yẹ bákan náà yóò tẹ rotura yìí láti gbé Al-Kùránì dáadáa láti jọ Ramadan náà ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nu wa á lè ka abala ewé ìwé ẹyọ kan nínú Al-Kùránì níjọ làwọn afisi tí Ramadan náà bá lọ àbí kìyàmù lẹ́yìn káàdì dé dúró káàdì lọ lóru Ramadan èèyàn mélòó ló ń dé kọ́ wá lè wà nínú àlùkàtìkà kọ́ máa lo àsìkò rẹ fáwọn nǹkan dáadáa yìí ojú tiẹ̀ máa dáwọ̀ náà bí gbogbo ẹrú ọlọ́ọ̀ta ni ọ̀sẹ̀ ìrìkà àwọn òjókòó wọn ò dákẹ́ wọn ń ṣe lọ́ọ̀lọ́ ni kí ló ń ṣe mí wọn náà lè bára rẹ wí torí ẹ àwọn ọjọ́ mẹ́wàá ti gbẹ̀yìn yìí nínú Ramadan ọláńlá ń bẹ fún wa o eléyìí tí kò sí fún àwọn ọjọ́ yòókù nínú àwọn ọjọ́ Ramadan àgbà torí ẹ̀ ló fi jẹ́ pé ọyẹ káwa náà sàmúlò rẹ̀ nínú tó ti ká mọ̀ kọ́lá ń bẹ fún un náà ní ìyànjú táwọn ọmọ ìṣòro bá àdúgbò sọlá tí máa ń gbà nínú àwọn tó mẹ́wàá ti gbẹ̀yìn yìí láwọn ìyànjú tó ti pé kì í gbarú rẹ̀ láwọn ogúnjọ́ tó ti síwájú gẹ́gẹ́ bá ti ti sọ gbígbé Aisha radiyallahu anha oníkàánù nàbí sallallahu alaihi wa sallam yajtahidu fil ọlọ́run nàbì sallallahu alaihi wasallam a máa gbìyànjú nínú mẹ́wàá ti gbẹ̀yìn ní ìyànjú tí kì í gbà láwọn ọjọ́ yòókù nù Ramadan. ẹlẹ́ẹ̀kejì nínú tó tún fi ọlá ńlá ti ń bẹ fún ìjọ mẹ́wàá ti gbẹ̀yìn yìí tó fi hàn wá oní ẹ̀dínwá nàbì sallallahu alaihi wasallam gbogbo òru mẹ́wàá ti gbẹ̀yìn yìí nàbì sallallahu alaihi wasallam máa ń dìde dúró sí náà nínú ọlànà bisalòlá àdìsẹlẹ tí mẹwàá àdìsẹlẹ yìí bá ti lè wọlé gbogbo òru rẹ̀ lànà bisalòlá àdìsẹlẹ máa fi sílọ wà á kọlọ ẹlẹ yóò ti jẹ àwọn ìyàwó rẹ̀ lẹ ẹ má sùn ọyá kálukó dìde ẹjá títí àti rálùjá náà wọ. anabi sọlọlọ àdìsẹlẹ ti máa ń di ìlọsí rẹ̀ yóò délé dáadáa alimami Bukhari àti Muslim ló gbà wọ ìyẹn nípa anabi ó máa ń ìdìbò àmọ́ abófinrin ṣeré ní gbogbo ògbó ọjọ́ ayé wa òní ní àsìkò kan táwọn náà ti ẹ̀sìn tó tún kọ pé tọ̀ báwo la lùbí yá àmọ́ owó ti rí torí náà wọ́n mùsùlùmí ṣé káwọn náà gbìyànjú láti kọ́ sí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kásàmúlò àwọn ọjọ́ yìí láti lẹ́ni tó ti kó fífi àsìkò rẹ̀ sílẹ̀ láti fi máa ti ọlọ́mọbẹ ẹlẹ́dàá o mẹ́tẹ̀ẹ́ká ọjọ́ péréte tó fẹ́ kùtì rọmọdán náà ti tán yìí má jẹ́ ọgbọ́n mọ́ lọ́wọ́ nítorí pé tó bá bọ́ mọ́ lọ́wọ́ ẹ̀san ńlá ló bọ́ mọ́ lọ́wọ́ yẹn àti pé nínú àwọn ọjọ́ mẹ́wàá ti gbẹ̀yìn yìí iná nílẹ̀ ìlẹ́sìn pátìrì yóò ti wà báwo wá ní ẹ wá pé á ìlẹ́sìn pátìrì bọ́ mọ́ lọ́wọ́ ògbó ńlá nù àdàlù ńlá torí náà ẹ jẹ́ ká lu àwọn olùmẹ́wẹ̀ẹ́ wáyé àwọn ọmọdé ọ̀hún pàtó gbígbé nínú mẹ́wàá ti gbẹ̀yìn náà ni torí ẹ̀ oorun ọ̀yẹ́ wá má nígbà tí mẹ́wàá ti gbẹ̀yìn bá ti dé torí kálíbà láǹfààní àtijẹ́ni tí ó wà ní ojúbò tí ń ṣe lọ́n tí ń ṣe sọ̀lẹ́ ní mẹ́wàá ti gbẹ̀yìn yìí kí lè láti kọ́ni lọ abá wa bẹ́ẹ̀ á wà láǹfààní pé ẹgbẹ̀rún oṣù láfi dúró tẹ̀sí ẹ wọ́jọ́ ayé wa ọdún mélòó náà ní kálukú ní àwọn ọdún kéékèèké yìí náà ní àmọ́tẹ́ bá ti àmúlò lè láti kọ́ni dáadáa something here ìní ó tún kún ọjọ́ ayé èèyàn pé èèyàn fi sin lọ. ẹwà tó bá ti sẹ lọ sábà wá láǹfààní kí wọ́n fi ọdún mélòó lé ní ọgọ́rin wọ́n tún fi kún ọjọ́ ayé wa pé dáadáa láti gbogbo ẹ̀ sí. sábà pé lẹ́yìn yóò jẹ́ kí òṣùwọ̀n dáadáa wa kọ́ tẹ̀wọ̀n á fi rọ́nà wọ àlùjáná jọ gbẹ̀dà lùyàn. torí náà ìkẹ́ ọlọ́run eléyìí máa pín fáwọn ẹrú rẹ̀ ní òru ọjọ́ yìí wọn náà fi láǹfààní láti gbà nínú ẹ̀ torí náà àdúrà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa máa gbà lẹ́nu àwọn ẹrú ẹ̀ lórí bí ó ti ṣe kọ àkọọ́lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí yín lọ́dún tí ń bọ̀ yìí nígbà tí wọn náà bá ti bẹ́ lọ pẹ̀lú òkú ọlọ́run bó ṣe tọrọ tọ́lọ́run bá gbàdúrà rẹ̀ wọn náà ó rí dáadáa rẹ̀. lẹ́yìn kọ́dù alẹ́ ògo wa sallam nínú orí ńlá tọ́lọ́ ọyẹ ká sàmúlò rẹ̀ kọ́kọ́ a gbọ́ pélé látò kọdìrì kan ọwọ́ àbáwọn ọjọ́ tó síwájú wa ṣùgbọ́n làwọn bá mú àwọn nítorí kíni wọ́n ní ẹ̀mí àlùmọ ìkúrú láàrin ọgọ́ta ọdún àti olé díẹ̀ àbí kọmọtò bẹ́ẹ̀ náà ni èèyàn mélòó ní lu ọgọ́fà ebe èèyàn kọ̀ọ̀kan náà ni gbogbo àwọn akẹgbẹ́ tiẹ̀ kọ wọ́n ti lọ sí pẹ tí wọ́n ti jẹrà tó ọ̀pọ̀lọpọ̀ ọgọ́ta ọgọ́ta ọgọ́ta àyè tí a ń tí ò ní tó ọgọ́ta gan pọ̀ ọlọ́run bá wá fún wa nírú àwọn òru yìí torí ẹni wọ́n ti ń pè ní òru tí ọlọ́run ọba tó ṣe àgbéga ńlá fún àlùmọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú títa wọn lọ́rẹ pẹ̀lú ẹ̀ torí náà orí pọ́ńbẹ́ òru yìí gan lọ́lọ́run ọba ẹlẹ́dàá tọ́tù àlùkùránì kalẹ̀ nínú rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ó sì sọ yìí nínú òru yìí ló máa tètè òkun ya gbogbo nǹkan tó bá ní ti pẹ̀lú ìdájọ́ ìyẹn ni pé lóòlù lọ́lọ́mọ bẹ lẹ́dàá o ló ti máa ń kọ àwọn nípa tí ọba ń ṣẹlẹ̀ sí wa kan sí òrùlé pàdé wá ní kóníkálukọ́ wá gbajẹ o tí wàá nanú kálí oṣù ọwọ́ àdúgbò ni rẹ ti ìgbà tí wọ́n ń kọ́ lọ́yẹ̀ kọ́ máa bẹ́ lọ ní mẹ́sàn-án mẹ́wàá tí kò sì súnmọ́. kájà àwọn ọdún kan gbáko ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá máa ń kọ́ bẹ́ẹ̀dà nílẹ̀ ẹlẹ́dàá òkàdù. àìmọye èèyàn iná ni àwọn ẹni tó ti kọ́ lọ́wọ́ pàpọ́ lẹ́wọ̀n gbígbé yọ bẹ̀dẹ̀ mi ẹlòmí bẹ́ẹ̀ mi ò tó dé ẹni tó ga ẹni tó kúrú ẹni tó nǹkan sẹ́nu rẹ̀ lù ẹni tí nǹkan ò ní jọra wọn ẹni tí ó pa ẹni tí ó là àwọn ọmọ àlejò àwọn ọmọ aná gbogbo ẹ lọ́nà wọn bẹ lẹ́dàá wọn ìyẹn ọmọ ní òwe ìyẹn ọmọ ìyẹn ọmọ ọdọ ọjà gbogbo lọ́nà wọn bá sí lọ́nà wọn bọ́ lórí ìbáyìí inna anzalnahu fi laylatil qadr laylatil qadr náà lọ́nà sọ̀rọ̀ kúránì kalẹ̀ torí ألم تصابهم قل إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يصرف كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم أكرمكم الله ليلة القدر ومسروا له إن القبور وتفتح من بين نوجعين ليلة القدر خير من ألف شهر torí náà nínú nǹkan tí ó tún mú kí òwe kọ́ yá ó náà ní kúlú ẹlẹ́dàá ọ ọ sọ àlùkùránì kalẹ̀ nínú òwe àlùkùránì tó jẹ́ ìmọ̀nà fún gbogbo yìí bákan náà ọba ẹlẹ́dàá ó ti débi kó nìkan lọ́mọ bó ti ga tó ẹ gbọ́ bó ti sọ ó ní wọn máa kóòlù yìí ga púpọ̀ onígbọ́nà ọba ni ó lóore jẹgbẹ̀rún oṣù lọ Laylatul Qadri khayrun min alfi shahr nínú tó tún fi hàn wá oní ẹnìkan àwọn mẹlẹ́kà kan wọ́n máa ń sọ̀kalẹ̀ nínú òwe ọlọ́ọ̀ni tanazzalul malā'ikatu wal rūḥu fīhā tó àwọn mẹlẹ́kà ti sọ̀kalẹ̀ lásán àbíkọ́jọ́ kóore ìbùkún àti ìkẹ́ oní ẹni wọn kò sọ̀kalẹ̀ àti pé nínú tó tún fi hàn wá bóòlù ìsìgbà tó oní ẹni pé àlàáfíà àlàáfíà ni wọn máa sọ̀kalẹ̀ ní òru yìí báyìí nítorí ọ̀pọ̀lọpọ̀ ọlà ìtọ́nà wọn bá wọn ti fáwọn yìí wípé ọlà kò nù yà ìyà oníjọ ìyà oníjọ ìyà oníjọ ló ti jẹ alẹ́ ọlà Ọlọ́run bá dàgbà jẹ káwa náà là nínú tó tún fi hàn wá òun náà ní pé òru yìí ká torí ọlà rẹ̀ ó ti ká tó Ọlọ́run bá ti torí rẹ̀ sọ mi ti súra kankalẹ̀ táwọn pè ní súra tó kásìkò nínú àdìsá nàbù Muhammad sallallahu alayhi wa sallam nítorí fi hàn wá ọ̀la ńlá ti ń bẹ fún ilé tó kọ́tù wọn náà nàdí ti dáná ti sọ tí Abu Hurayra gbà wọn kíkẹ́ máa ń kọ́ ọmọ alẹ́ ilé tó kọ́tù ìmáàlẹ̀ wà ti dábà gómìnà lọ́kùn máa tọ́kọ́tà mẹ́mí dẹ́mbẹ̀ ẹnikẹ́ni tó bá kéde dúró tó ń tilọ̀ ní òrùlé ilé tó kọ́tù tó ń tẹ torí kpɔgbɔ lọ́wọ́ bá gbọ́ àti nítorí gbọ́dọ̀ ọlọ́ọ̀ nìkan ló ti fẹ́ gbẹ̀sán rẹ̀ ọlọ́run bó sàkóríjì gbogbo tó ti síwájú nínú ẹsẹ̀ torí náà lè lọ́tọ̀ kádùn adéjà náà tuntun lọ́wọ́ àdìsẹ́lẹ̀ obìnrin wa pé ní oṣù rọmọdán ní ká máa wà nínú rọmọdán náà nínú mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù rọmọdán gẹ́gẹ́ bí àwọn àdéjì ti ṣe fi hàn wá nínú rẹ̀ ní àdéjì yálà wà áyì ọlọ́run tuntun lọ́wọ́ àdìsẹ́lẹ̀ sọ pé ìlítàmísùhà fìlàṣẹ̀rẹ̀ àwọn àkérè fìlwẹ́tẹ̀ òru mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan pàápàá jùlọ láwọn òru tó ń ka wọn tí ò sí pín fún méjì yanni pé òru kọkànlélógún òru kẹtàlélógún òru kẹẹ̀dọ́gbọ̀n òru kẹtàdínlọ́gbọ̀n òru kọkàndínlọ́gbọ̀n nínú àwọn òru yanni kẹsì máa wá Laylatul Qadr báwa sọ pé òru kẹtàdínlọ́gbọ̀n pàtó òun náà ni Laylatul Qadr àti sẹlẹ lẹ́yìn o àṣìṣe lélẹ̀ tó pọ̀ lọ́nà kan lọ́mọ gbàdúrà ìlànà ìfàdúrà jù. Sọ̀kọ́ wa jẹ́ pé ọjọ́ náà ni mọ́sálásí ọ̀wọ́ àkúnya ọba àjẹmọ́kà kọ̀ọ̀bá àjẹmọ́dínà ọba àjẹbọ̀mí à ẹlẹ́yà lẹ́rìí tọ́jọ́ pọ̀ wá látọ̀dọ̀ náà àbí látọ̀dọ̀ àtàkì sọ̀rọ̀ náà àbí sẹ́lẹ̀ tó wá sọ fóònù yìí pàtì iná nílẹ̀ ìlànà ìfàdúrà jù. kọ́dà ní ti àpapọ̀ àwọn ẹ̀rí tọ́ka sí onáà lásọdún kan sọdún mi yẹn ni pé lọ́dún yìí ó lè jẹ́ ọjọ́ òru kọkànlélógún ìnìlẹ̀ lọ́dún pàtàkì jẹ́ lọ́dún yìí bó bá dẹ̀ mí ó lè jẹ́ òru kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tó wọ́n ní bó ṣe máa ń ṣẹlẹ̀ nù ìdí nu tá a fi sọ yìí pé gbogbo mẹ́wàá ti gbẹ̀yìn kọ́ kakẹ́ ni wà lẹ̀ kó sórun wá ó ní kálukú mójútó pẹ̀lú òkú ọlọ gbogbo ọjọ́ yòówù sílẹ̀ lọ́dún pàtàkì bá jẹ èmi náà fẹ́ ẹni tó ti kùn gẹ̀ẹ́ Lailatul Qadr tẹwárí yẹn tóun bá ti wọjà ìwọ lọ́jọ́ tí Lailatul Qadr ọba jẹ wọn náà ti bá láyé wọn náà ti rí Lailatul Qadr ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ wá ní dàbí jẹni tó ṣe é gbé gbogbo olú yẹn lọ́wọ́ á fi dúró níbi sílọ̀ tó yẹn ni pé ẹni tó yẹ pé sọláàtì magrib bá láyé jọ sọláàtì lè ṣe àìbá láyé jọ náà ti rí lè lọ́tò kọ́tù ṣùgbọ́n ó lè dàbí ẹni tó ń gbé ọwọ́ abẹ́rẹ́ sí ní sọ̀láṣù tàràwí àbí ẹsẹ̀ kìyàmù lẹ́yìn ní sáńsì kò dúró àbẹ́ni tó tiẹ̀ dúró lẹ́yìn imam títí tí wọ́n fi sálámà parí lọ́jọ́ yìí tí wọ́n kọ́ ládàá fún gbogbo òmìnira ló fi dúró ló fi sin lọ àbẹ́ni tó tiẹ̀ dẹ́pẹ́lẹ́ ló ń gbà lọ ọwọ́ àlọ́ dúró ń sin ń pọ̀ lọ ń sin àbẹ́ni tó ṣe pé wọ́n á lọ kó tébù jọ ní mọ́tàláṣí wọn ládùúgbò wọn wọ́n á ti pé alẹ́ látò kọ́tìrì oṣù lóore kí ni jẹ́bẹ̀ wọ́n á ń kọ́ni wọ́n á sọ pé alájà alágbádá mọ́ wá bàbá alágbádá náà mọ́ wá ní kábò ń tọrọ kọ́lọ̀ ń tẹ́ kí oore lè látò kọ́tìrì kọ́lọ̀ ó fi ṣe àwọn gbogbo rọ́bì sọ̀tẹ̀ táwọn èèyàn máa ti sàn gbàgbé sí ayé wọn jẹ́ sàǹtara wọn dá tẹ́sí wa nù abẹ́rẹ́ lásán yóò bá fẹ́ràn gbogbo ra nù tọ́ba dìde dúró tí ń sin náà tó ń ṣe sọ̀lẹ́ torí gbọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí pé òwò kọ́lọ̀ ni ó sàn lẹ́sàn rẹ̀ ẹ̀sán onírètí ẹ̀ ọlọ́wọ́ bọ́ sàkórí gbogbo ẹ̀sẹ̀. tọ́ba tó dìde dúró yẹn nínú gbogbo orí kalẹ̀ rẹ̀ òtúgbẹ́nu lọ́wọ́ tó bẹ́ náà wọ́n tọrọ gbogbo orí ayé àtàkùyàmà torí pé òwò lọ́wọ́ bá ń pàpọ̀ tọba tọlọ bá fi ọsẹ kóńgẹrì pípọ̀ oṣù lọ́jọ́ náà ọ̀nbẹ náà àrùn kan kó jẹ́ pé dáadáa tọ̀ ń tọrọ yọ sẹ̀lẹ̀ yàtọ̀ sẹ́ni tó wá jẹ́ pé ìdí ìrẹ́gbẹ́ ẹ̀ bàbá olówó kan olówó tẹ̀lé látòkọ́ tẹ̀lé lónìí bàbá olówó ti bẹ́ẹ̀ òun ti tiẹ̀ lọ́la bàbá ìyá olówó ti bẹ́ẹ̀ òun ti tiẹ̀ lọ́tùnla ẹ̀ ṣe bí bọ́yá ìjọba ẹ̀ bá ti fi sínú àní ọ̀dà fi fún ọ̀sán tó ọ̀lẹ̀ bá rẹ̀. a'udhu billahi minash shaitanir rajim lẹ́yìn tó kọ́ alọ gbogbo ti rẹgbẹ àwọn kan pàtẹ wa wọn pàtẹ wàásù rọ kakalẹ wọn pàtẹ sàrà kakalẹ ìrẹgbẹ àtìrà kílọfẹ ti tẹ. máa ń tẹ̀sí díẹ̀ Allahu gbogbo ètò ń sẹ́yìn iná ní kẹtọ́ yẹ káfílẹ̀ láti tó ṣe. ọ̀wọ́ àmọ́ bó bẹ́ẹ̀ lọ lédè lárúbáwá dípò kó sínú forí kalẹ̀ gbé ọwọ́ rẹ sókè kọ́ máa bẹ lọ. lóru yẹn máa bẹ lọ kọ́ máa rábà bàtú àti ọlọ pẹ̀lú òkú ọlọ wá sí ìrírí rẹ gbà lọ́dọ̀ ọlọ. ẹnna ẹnzẹlẹ omi Laylatul Qadr wà máa àdọrọ kama Laylatul Qadr Laylatul Qadr khayrun min alf shahr تنزل ni والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر kó forí rọmọdọ́nà náà kó fi wa wá bá dàpọ̀ rọmọdọ́nà wa dáǹtì tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa lẹ́sìn ọlọ́run dàpọ̀ má kọ́ gbogbo nínú yìí dàpọ̀ má wa tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa ó ti fi wá tún wa nínú yìí jẹ́ kí àtúnṣe náà gbogbo ọjọ́ ayé wa dàpọ̀ sí tí wọn ò ní wọná tó bá ti dọ̀ pé ìdàlùkì yá mi kára ti pé nínú tọ́lọ̀ ti pa wá láti nínú Ramadan ni àbí kò tiẹ̀ sí Ramadan ó náà ní ká máa ti àṣọ láti kọ́ ga ọ aṣíwájú gbogbo ọmọ anabi adam anabi tiwa anabi Muhammad sallallahu alayhi wa sallam ká máa sọ sàlátì torí pé ọlọ́run ẹlẹ́dàá wa gan alára àtàwọn màlẹ́kà rẹ̀ alápàlẹ́ àwọn náà máa ti àṣọ láti fún anabi Muhammad sallallahu alayhi wa sallam.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 وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر ويسر الهدى لنا اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا اللهم تقبل صيامنا وتقبل اللهم قيامنا واجعلنا اللهم من عتقائك من النار اللهم اجعلنا من عتقائك من النار اللهم انا نسالك بانك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا احد ان تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصبح اللهم لنا بلادنا نجيب اللهم أصلح لنا بلادنا نجيب اللهم أصلح لنا بلادنا نجيب اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله